حذرنا من الركون إلى الكفار لما فيه من الأضرار أشهد أن لا إله إلا الله يخلق ما يشاء ويختار وأشهد أن محمدا عبده ورسوله سيد الأبرار صلى الله عليه وعلى آله وأصحابه المهاجرين منهم والأنصار وسلم تسليما كثيرا ما اختلف الليل والنهار أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن الله سبحانه وتعالى حذرنا من الثقة بالكفار والإطمئنان إليهم وبين لنا سبحانه أنهم لا يريدون لنا الخير أنهم لا يريدون لنا الخير وأنهم يبغضوننا أشد البغض ويحسدوننا أشد الحسد وأنهم لا يألون جهدا في إنزال الضرر بنا والقضاء على ديننا وإرجاعنا إلى الكفر والعياذ بالله قال تعالى ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم أن ينزل عليكم خير من ربكم وقال تعالى ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا كفارا حسدا من عند أنفسهم وقال تعالى ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء وقال تعالى إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون إلى غير ذلك من الآيات التي تحذر من وضع الثقة بالكفار وتبين مكائدهم فما زال الكفار منذ بعثة رسول الله صلى الله تعالى عليه وسلم ونزول القرآن يخصصون القضايا على الإسلام والمسلمين يخصصون يخصصون للقضاء على الإسلام والمسلمين قال تعالى يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون فهم تارة يحاولون قضاء الإسلام الغزو المسلح بالغزو المسلح وتارة ببث الدسائس في صفوف المسلمين وتارة بالمكر والقضيع وإظهار النصح والصداقة وهكذا كلما عجزوا من باب جاءوا من باب آخر وإذا لم يتمكنوا من إنزال الضرر بجماعة المسلمين حاولوا إنزال إنزاله بأفرادهم هذا وديننا واضح واضح كل الوضوء ببيان مكائدهم وفضل دسائسهم لكن قد يصيبون من المسلمين ضرا ويعتبرون منهم غفلة فيقذفون سمومهم في جسم الأمة الإسلامية فإذا تنبه المسلمون فإذا تنبه المسلمون لهم ورجعوا إلى دينهم رد الله كيدهم في wa وكفى المسلمين شرهم adúpẹ́ fún ọlọ́run ba ọba wo الخالق الرازق المحيي المميت المدبر الله ọba tó jẹ́ pé gbogbo orúkọ àti ìròyìn rẹ̀ tó fi pe rẹ̀ àmọ́ lámọ̀dájú wípé òun ló ní pẹ̀lú títóbi rẹ̀ àtijọ́ kan ṣoṣo rẹ̀. òun ni ọwọ́ apáwá láṣẹ wípé kákìí sára pẹ̀lú àwọn àyà táwọn ka wa ká má tẹ kọ̀kọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀tọ̀ òun wọ̀hún máa dá Islam àwọn ọ̀tá Islam ìyẹn lórúkọ tó lè kó tán torí pé tẹ ẹ pè wọn lórúkọ míì ẹ tún lè sẹlọ tẹ bá pè wọn ló pọ míì tí wọn pera wọn ẹ tún lè sẹlọ èyí sá sọ pé ọ̀tá Islam nítorí pé ìyẹn ni agbo tó fẹ̀ dáadáa tí gbogbo ọ̀tá Islam lè kó sí tí ó sì gbà wọ́n tán ńlọ́fà sáfìrì ẹni tí ń so sọ́lá lẹ́ẹ̀mà àwọn lójúmọ́ tó náà ti jọ́ta Islam ẹ̀yin ò sì ní fura apá àbìkan lẹ́sìn máa wò ńlọ́fà tóbi jẹ́ pé ẹ̀rẹ́ lomi tí èsì sọ̀lá tù rárá rí nígbèsè ayé ẹ̀kí tí òkú mọ kì í ti sọ̀tà Islam àmọ́ kì í ṣe mùsùlùmí ẹ̀ torí ẹ̀ tó jẹ́ pé kò ṣe sọ̀lá tù rárá bí tí òkú mọ nínú gbèsè ayé ọlọ́run ò jẹ́ ní ìforíkanlẹ̀ ẹyọ kan ọ̀tá Islam náà ti fún mi. pẹ̀lú àwọn ẹ̀rí tá a mọ̀ mú wa nínú ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ní mo pè é pàkíyèsí ọ̀tá yín ọ̀tá mi ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sì tún jọ́ ta yín ẹ nípa wọn o àdájọ́ náà sọ bẹ́ẹ̀ fún wa sallallahu ta'ala alaihi wa ní tó fà ni pé ọlọ́run wá sàlàyé pé láàyò ìdúnà lánà ń pẹ́ wọn kó orí fún aláyé àtàlẹ́kẹ́ àná ọlọ́run bá sọ àlàyé pé wọn kó orí fún aláyé àtàlẹ́kẹ́ àná bẹ nínú ọ̀tá táwọn sọ̀tà láì sí ọ̀rọ̀ ọlọ́run bá ra wa létí rò pé lágbájá ò fẹ́ràn ni. gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ènìyàn èyàn ó sì ti èyàn ó sì ti ṣàṣìṣe. nígbà míì ẹnìkan kan ò ẹnìkan ò sí ẹnìkan láburú lójú ayé báyìí bá ti ń wọra wa yìí ojú oorun lẹ́nu ní ìdírẹ́ nìkan ló bá ló bá rí wípé dájúdájú ọ̀tọ̀ òun ti fojú hàn bẹ́ẹ̀ sì ni ẹnìkan ló bá wọ̀ tiẹ̀ wà wá bọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó ń jẹ́ níbi tí wọ́n fara pamọ́ tó jẹ́ pé ọlọ́run ló sì fún wọn lágbára àti kó sínú àwọ̀ ẹnìkan wọ́n sì gbé wá bá wọn lójú oorun ìyẹn ń ṣẹlẹ̀ dáadáa. ọ̀tá tó ga jù láyé fẹ́lòmíì báyìí sábà sọ pé ta lọ gá ọ̀tá rẹ á ní ìyá tó bí òun ni tá a bá rí rí ó yẹ ká gbọ́ yín ìyá tó bí òun ni ìgbà míì ìyá ò sọ pé ọmọ òun ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó lè jó òótọ́ lè wà ńbẹ̀ èyí tó lè rújú wà ńbẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ yè méjì sẹ́kù síbi pé kọ́lọ́n sọ pé ọ̀tá rẹ ni ẹni tó bá ṣe báyìí wàlá yè méjì sẹ́kù síbi yẹn náà gbogbo àwọn ìlókù táwa mú ní bàbàrà iye méjì wà ńbẹ̀ ó lè jẹ́ òdòdó ó sì lè jẹ́ ó lè jẹ́ tàn ó lè jẹ́ ṣùjú lápèjúwe ọlọ́run inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ṣètọ́n ọ̀tá yín ni ẹ mú lọ́tà ọlọ́run sásìrí ẹ̀ ó wá pàṣẹ tó yẹ kí èmi ti sẹ́kùn bí yẹn kò yẹ ìyẹn ti clear ṣètọ́n o ọ̀tá mùsùlùmí ni àwọn èèyàn kan wá wà bí irú wọn tá a jọ ń gbé ayé ọlọ́run bẹ́ wa wò púpọ̀ o àti ká mọ bẹ́ẹ̀ náà kọjá kọ́lọ́jà yege tẹ́nìkan bá sọ ní wa nísìnyí táyé yìí ti burú òun fẹ́ lọ sábúlé àwọn gbàtọ́ wá dábúlé wọn kọ̀ wá jókòó sínú ilé igbó kan tó dí tó jẹ́ arọ́rọ́ igbó ibẹ̀ lọ́wọ́ lọ dákẹ́ sí pé wọ́n rí mi fi ń di iṣẹ́ wọ́n rí mi fi ní skul àwọn tó àtúnjọ wọkọ̀ kọ̀ tí ó náà jọ pa wọ́pọ̀ ìyá wọn tún dálẹ̀ àwọn àlọ́ dákẹ́kẹ́ sárọ́rọ́ dákẹ́ sárọ́rọ́ kan ní abúlé wọn ṣé ìgbésí ayé rọrùn ló gbé wọn ni ó ti gbé ìgbésí ayé rọrùn ọlọ́run ti wá bẹ́ẹ̀ ọlọ́run ti wá lẹ́dàá sáàmù arúpọ̀ táyé òbí tán bá àwọn rúpọ̀ máwọn ẹni bí gbogbo àwọn tá sọ̀rọ̀ wọn yìí inú ayé náà láti fi máa àwọn tá a mọ̀ àbáwọn tọ́lọ́wọ́n bá sọ ìbáàjẹ́ pàgbóró wọn ò tí ì yọjú tọ́lọ́wọ́n bá ti sọ nípa wọn wọ̀láì ó ti clear. ọlọ́wọ́n bá tún sọ fún wa pé yugidu nana aṣáájú bog ọlọ́wọ́n ni wọ́n kórìíra wa tayọ àlà wọn fẹ́ ká gbáyé. ẹ̀rí lọ báyìí alákọ̀ọ́kọ́ suratul Baqara àyà ọgọ́rùn-ún kan àti márùn-ún. ìbádọ́ra púpọ̀ káwọn náà ká fàmílíà sí alukoran ní kíké àti yíyẹ̀wò àbágbọ́ ìsìláàmù yé dáadáa jù báyìí lọ. pàápàá jùlọ àwọn tó jẹ́ pé àìsàn oníkéwù tá a sì jẹ́ mùsùlùmí. tí wọ́n bá tó alukoran sébè kan wọ́n tún wa mọ́tùmọ́ rẹ̀ dáadáa ni àmọ́ ìtọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá òun náà ní jẹ́ alukoran kẹrin mi ò lè kálẹ̀ èdè lárúbáwá wọ́n ti tú sódò òyìnbó mi ò lè kálẹ̀ èdè òyìnbó wọ́n ti tú sí yorùbá mi ò lè kálẹ̀ èdè yorùbá àtẹ̀dẹ̀ òyìnbó wọ́n ti tú sédè mi. ńlá fi mọ̀ wípé sálàsọ̀dùn làwọn olùmọ̀ àwọn tí wọ́n ti ń tú alukoran fún wa sálàsọ̀dùn ni wọ́n àbí tí bẹ́ẹ̀ ni wọ́n tú àbí wọ́n fa ayé àkànyọ wọ́n mi mí ìrọ́pò ẹni tí ò bá fẹ́ sórí ibú ayé àtàlùkàmà kò ní tẹ́lẹ̀ tí ò bá ti fi mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní tútù kùtù torí pé kò yí ẹlòmíì ń tu fún. sọ́ọ̀tù bàkọ́rọ̀ àyà ọgọ́rùn-ún kàti márùn-ún ọlọ́run máa yà wájú káfàrú mi náà lè kíkà àwọn tẹ́jọ́ àwọn kan tánàbí sọlọ sọlá ti ń sọ fáwọn sọhábà rẹ̀ wípé ẹ máa tẹ̀lé súnà ó ní mo búra pẹ̀lú pẹ̀lú ọlọ́run wípé pàá súnà àwọn tó ṣáájú yín lẹ́ẹ̀ máa tẹ̀lé nígbà táyé bá ń lọ ìsìláàmù ó bọ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ yín débi pé tí wọ́n bá làwùdáfà ló fi ìjókòrò dọ́bí nàdàkàtúmù hù mo tún búra pé tí wọ́n bá wọnú fagilítì ẹ̀ tún wọ̀bẹ̀ torí wọ́n ní ààyè yẹn wọ́n ní ààyè òórùn ni níta bá dánwò ẹ̀ sáfẹ̀ dánwò tí wọ́n bá súfè gbogbo yín sáà dẹ̀tí máa súfè tí wọ́n bá sàkẹ́wọ́ gbogbo yín sáà dẹ̀tí máa gbàkẹ́wọ́ ni tí wọ́n bá forí tí wọ́n bá tí wọ́n ká àtẹrẹsẹ̀ fífámà ẹ̀yin náà sàkùn dẹ̀ntì sí bẹ́ẹ̀ ni ni mo dùn tẹ́ kẹ́ ẹ̀ fi lélẹ̀ bá fẹ́ rìn mọ́ ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹgbẹ́ táwọn sọ̀hábà tí wọ́n wá wí wọ́n aliyahudu wa nasọ́rọ́ àbáwọn yahudu àti nasọ́rọ́ sáwọn jù àtàwọn ará nazareth sáwọn ló ń wí òjíṣẹ́ ọlọ́run fàmẹ́lì táwa ni kì í bá sà wọn ta ni mo wá ń sọ̀rọ̀ wọn bí kì í bá sà wọn nasọ́rọ́. nàsọ́rọ́ nàsọ́rọ́ ìlú kan ni àwọn olùmọ̀ sọ náà sọ̀rọ̀ ní ìlú yẹn wọ́n ní sọ ìmọ̀ dáadáa wọ́n wá pe àwọn tí wọ́n wá pe mọ́bẹ̀ wọ́n wá pe àwọn tí wọ́n wá di ẹ̀yìnsá náà sì gbà tó wá di pé wọ́n wá pe máwọn tó tẹ̀lé ẹ̀yìnsá náà òun sì jẹ́ nàsọ́rọ́ wá jẹ́ plural ajẹ́ pé ìlú ìlú ìlú náà ó nìyẹn apá kan ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ nù la fi ń pè wọ́n nínà sọ́ọ́rọ́ bọ́lá ń ṣe pè wọ́n lọ́rùn kúránì nìyẹn ìyẹn ò ní israel ní ní nínú ìran israel òun sì nìyẹn wà ìyẹn ò sí lórílẹ̀ nàìjíríà rárá kò sílùú tí nazareth kò sílùú tí jẹ́ n'i ní nàìjíríà torí báwọn tá a rán isamọ́ríàmọ̀ tí ò ó Israel bẹ́ẹ̀ sì máa ba láti bẹ̀rẹ̀ báìbù títí tó fi parí nìyẹn ọmọ Israel bẹ́ẹ̀ náà gbọ́ nígbà tí wọ́n bá ń pe àwọn àwọn ànábì pẹ̀lú àwọn tá a rán wọn sí ìtóbi nù ìlú kan ni kọ́ lọ ọlọ́run sọ wípé. لا يعلون جهدا في إزال بردنا والقضاء على ديننا ورجعنا إلى الكفر ọlọ́run ní ẹ máa wọ́n máa ṣègbìyànjú títí tó fi pẹ́ẹ́lí kẹfìrí ọ̀kan tó nìyẹn wọ́n máa ṣègbìyànjú títí tẹ́ẹ̀bì di kẹfìrí tàbí kẹfì nira láyé ńlá bí lọ síbi ayé àkọ́kọ́ tá a kọ́ mú wáyé ọlọ́run láwọn alùkìtàbì yìí àtàwọn mùṣìríkìn wàláyé mùṣìríkìn àwọn ẹlẹ́bọ sẹ́yìn bá lọ́run fáwọn ẹlẹ́bọ kí ló fà ìbá àjẹjẹ pé wọ́n jẹ ẹlẹ́bọ lónìí àbọ̀pọ̀lọpọ̀ wọn bọ́lọ́run ti pè wọ́n náà ní ìtòrò nítumọ̀ kí ló fà wọ́n ní tíra tó wá láti sánmà yálà wọ́n yí o wọ́n yí padà o wọ́n lò wọ́n lò mọ́ o wọ́n rí wọ́n rí mọ́ o wọ́n gbélé ẹ̀rọ o wọ́n fi kún o wọ́n ní tíra tó wá láti sánmà torúkọ náà fún isa mọ́ríàmọ̀ ní tíra ó sì fún musa ní tíra orúkọ bọ́lá ń dá sí inú fi jẹ́ pé gbogbo justice láyé inú islam lẹ́sìn bá gbogbo ti jẹ́ justice kí mùsùlùmí náà mọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó wà ọ̀jọ́ lábẹ́ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ yìí ẹnà gbẹ́yìn náà orúkọ oríṣiríṣi ló kọ́ lẹ́mọ́tò wọn ló kọ́ ikú ló kọ́ yẹ̀yẹ́ ló kọ́ fẹ́ o. kọ́dà ibi ti láwọn sí náà ó kọ́ kó máa pè bẹ̀ kódà tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ànábì sọlọ́lá sọlá ọ̀sọ̀lá kó jẹ́ pé wọ́n náà ṣe pè wọ́n fún yẹn ó wá yí padà lẹ́ẹ̀kan péré tó rí ẹni tó tí ò bá yẹ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ẹ wá sọ̀rọ̀ èyí tó fi yẹ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ni dáwà ìyẹn ni pèpè sójú ẹ̀yìn ẹ̀sìn Islam. ọlọ́run ni wọn ò fẹ́ wọn ò fẹ́ áyùn náà zẹ́là àlékún min khairin min rabbikum kẹ́ ẹ róore látọ̀dọ̀ ọlọ́run ọba yín níparí ayé àǹkọ́. wallahu yahtassu bi rahmatihi man yasha wallahu dhul fadlil azim tí ìbá ti pọ́lọ́ ni máa fi oore rẹ̀ sọ orí ẹ̀ tó bá fẹ́ wọn fẹ́ kẹ́yìn oróore kan láyé mo sọ ayé àbí tó wà o ayé mi inú sọ́tù bàkọ́rà ọgọ́rùn-ún kàti mẹ́sàn-án lẹ́yìn ìta kàtá yẹn náà ni. àwọn alùpùpù tá a sọ̀rọ̀ wọn tán àwọn ọmọ Israel àwọn tá a rán Musa sí àwọn tá a rán Isa ọmọ wọn rí àmọ̀ sí aleyhi salatu wa salam láwọn yàrá dúnà fún mímbàdì ìmánìkùn wọ́n fẹ́ wọ́n bá gbìyànjú kí wọ́n bá gbìyànjú débi pé kí wọ́n dá yín padà mímbàdì ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ̀sí ní ìmánì. kùfárọ́ kẹ́ẹ̀dì kẹfẹ́rí hasada min indi anfusihim torí kéta ti ń bẹ lẹ́mìí wọn ti jẹ́ kéta ti jẹ́ nù pé kó o re ti lágbájá ó bọ́ ìbá àmọ́ jẹ tòun kò sọ pé jẹ́ tòun o kẹ́ni kankan o kẹ́ni kẹ́ni ni kí n nírú tí lágbájá ní pé o ti kọ́lé tí ìfẹ́kélé rẹ̀ wó ìfẹ́ kó jóná ìgbẹ́mi náà fẹ́ kọ́ èyí eléyìí ń nínú Islam nínú ṣẹ̀rẹ́ Islam lágbájá ni máa ń gba kò kínní ní first term olóṣè first second term third term yìí à àjọ̀dún mọ́ra lọ́wọ́ ni o kódà lórí àjẹ pé kò kínní méjì ló wà ní kíláàsì wa ni kò sí tó burú bẹ̀rù ṣẹ̀rẹ́ Islam o fẹ́ kí tẹ o bàjẹ́ ṣùgbọ́n àwọn náà fẹ́ lé bá owó yẹn ó yàtọ̀ sí harvard àmọ́ lọ́run tọ́lọ́ fi ròyìn àwọn àlòkì bábì yìí harvard ni ó burú púpọ̀ jù kódà béèyàn ti sọ̀lá sọ̀lá yẹn yóò ráre láyé wọn ní gbé sọ̀lá yẹn ti bá tó bá ní lọ́kàn gòkè lọ́dọ̀ lọ́hùn wọn ní gbé sọ̀lá bẹ̀rẹ̀ sí harvard bá ba tiẹ̀ jẹ́ tó jẹ́ pé inú èyí dùn sí dáadáa àwọn èèyàn àti kó bọ́ lọ́wọ́ wọn orí tí ó sì sí ni kò bá gbà irú ẹni bẹ́ẹ̀ kò ní bá sọ̀lá pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kí ló fà ẹ̀rí ló sọ fún alásọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé àrùn tí ń bẹ lára ẹ̀ yẹn tó bá ti sẹ́ẹ̀rẹ̀ kan oúnjẹ àrùn yẹn ni sẹ́ẹ̀rẹ̀ tó ń bá ṣe tó bá ti sọ̀lá hasadu gbèmí yóò jẹ́ tó bá ti siam hasadu kéésà tí ń bẹ lára ẹ̀ oúnjẹ tí máa jẹ òun náà ní sẹ́ẹ̀rẹ̀ tọ́mọ lónìí wọn bàtà àwọn yẹn bá ń bẹ lára ọmọ èèyàn yóò jẹ sẹ́ẹ̀rì yẹn kan tẹ́yìn otókò láyé kò ní máa kàn lọ́dọ̀ lọ́n ọlọ́mọ ti lóyún àtàdéwò fún wa torí pé ọmọ ẹnìkan kan òde ẹnìkan òde dé àjì bí kì í bá ti kọ́ lọ́wọ́ bá fẹ́ ẹnìkan òde dé dé pò ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ní kátẹ̀ láwọn tó bá wà nípò wọn bá jẹ́ pàṣán fún wa títí tí ó fi di pé wọ́n pa wá láṣẹ pé ká dìbò sórí ìyẹn lá lòdì sí ìyẹn ni tá bá pa wá lórí eléyìí tá láàlè eléyìí tá wá lọ àlùkìyámọ̀ eléyìí ni ó túmọ̀ sí fàjèrè ayé tàbí hàtà sájìdó kúfúrọ́ bàwá àhà ẹ máa tẹ̀lé wọn torí bí àìtẹ̀lé wọn ẹ wo peace nínú Islam torí tọ́lọ́n àwọn ọgbẹ́ ẹ̀ náà máa wà nínú nǹkan táwọn aláṣẹ ń ṣe àwọn sàhábà béèrè lẹ́bàá lọ síbi kìtàbùl ìmárà báyà ti máa sọ lórí nínú Islam sọ́yìn Bukhari lẹ́nu ni sọ́yìn Muslim ni kìtàbù sunan ni bá a ti máa ti olórí wọ́n béèrè wọ́n fẹ́ẹ́ béèrè tayọ ààlà nírètí pé bóyá òjíṣẹ́ náà sọ pé ọjà tó bá rí bẹ́ẹ̀ yẹn ẹ lè jáde sí wọn kẹjà lóru ànábì ò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sallallahu ta'ala alaihi wa sallam títí tóbi tó ọlọ́run fi wá sọ pé hátà tájìdì ó lè kó fúrọ̀ bàwá ha títí tó fi pé ìgbésẹ̀ tán gbé ni pé kẹ́ẹ̀dì kékeré kẹ́ẹ́ mọ́sìn náà mọ́ ìgbà yẹn kò sáǹfààní lára ayé mọ́ ẹ wá yọwọ́ mi bí tẹ̀lé wọn tí wọ́n bá wá rán yín lálùkì àmọ́ ẹ wá lọ jábọ̀ fọlọ́ tó rán yín torí kò sáǹfààní lára ayé mọ́ gbà yẹn kí ló kù tí yóò mọ̀ sí láyé nígbà tí yóò bá ti sí Islam mọ́ ìgbà ìgbà yẹn náà ló tó dópin wọ́n béèrè débi pé tó bá yẹ pé wọ́n fẹ̀tọ́ wa dùn wá tí wọ́n bá ń jẹun tá àbá jẹ tí wọ́n bá ń ṣe báyìí tí wọ́n bá ń wọṣọ tá àbá wọṣọ tí wọ́n bá mumi tá àbá mumi tọ́jọ́ ká fi fojú ráwọn ìtọ́ wa títí láre kí wọ́n sàmọ́ wọ́n sàm béèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ó ní aleikum bisami wa tọ́wa ẹ máa tẹ̀lé wọn ẹ máa tẹ̀lé wọn ẹ máa jáde sí wọn ẹ máa jáde sí wọn. sallallahu ta'ala alaihi wa sallam orí ẹ̀ náà láti wà tó bá jẹ́ pé agbọ́ ìsìlámù yìí lóòótọ́ ọlọ́mọ sì wá ní mùsùlùmí kàtàkàtà. àyà mi nusratu nisa aya 89, nine sura kẹrin aya eighty nine wájú láwùjọ kìfòrún wọ́n fẹ́ kẹ́ ẹ di kèfèrí o kàmá kàfàrú gẹ́gẹ́ báwọn ti jẹ́ kèfèrí pàtàkùnú na sàwá àtẹwádìí sàwáwù kí ló dáhùn fẹ́ jẹ́ múmìnì káàdì jẹ́ sàwáwù níbi imán tó fi jẹ́ pé kẹ́míhùn ni ó di kèfèrí káàdì jẹ́ òjò jẹ́ sàwáwù níbi kúfúrú ìgbógun tẹ̀sìn ọlọ́run ibẹ̀ làwọn fẹ́ sóòlì láyà ìsọ̀kalẹ̀ jẹ́ náà àbí èsì àbí dùtà gbogbo ilé làwọn olùdí kà fáwọn sọ̀hábà ọlá tí ń bẹ ní islam lélẹ́yìí tí ò sí rújúrújú ń bẹ tánàbì sọ ọ̀tọ̀lọ́lọ́ ọ̀tàlọ́ tọ́lá wípé ẹ̀sìn yìí o mo fi yín lẹ̀ lórí nǹkan tó mọ́lẹ̀ gbòòrò tí ò sókùkù kankan ń bẹ tí ò sí rújú ń bẹ orí ẹ̀ mo fi yín sí gbogbo àwọn bàbá bàbá aláṣírí aláṣírí aláṣírí àṣírí àṣírí tí wọ́n sọra wọn dẹ lẹ́bọ kalẹ̀ kò sáṣírí ní islam o wọn fẹ́ fẹ́ lómi ńlá jọ àlùgbò à ọdún méje lòún lò lọ́dọ̀ ṣéwù lágbájá kó tó rà sírun gbà ó kàn fi gbèsè ayéṣòfò ni o òun náà wàá ha mọ́wọ́ pa àwọn èyí fún yàn báwùn ọdún tó gbà lọ́wọ́ ṣéwù lágbájá ó tọ́dún méje tó ń fi sẹ́rú ẹ̀ ẹni tó fẹ́ sẹ́rú ẹni tó fẹ́ sẹ́rú tán láyé tó fẹ́ sẹ́rú èèyàn kó láyé tó lọ́lọ́run sẹ́nu kí ni jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ló ní kéwú nu wa nínú àwa tá a dúró bí àtàwọn tí ò sí ń bí tó yẹ pé ogun tí ń bẹ náà fífún muslim la ha sórí tán ta lórí tọ̀ gbogbo ẹ̀ wọ́n sì gbà lẹ́nu ànábì sallallahu alaihi wasallam kí wọ́n kọ́ lẹ̀ àti tí ìhà sórí tán lábìgbà náà kì í sì ṣe ibi tí àdúrà ànábì parí sí ni tí wọ́n kọ sínú fífún muslim kì í ṣe ibi tó parí sí nìyẹn kí ló kù táwa wá fi. áyà míì ọlọ́run ní iye pọ̀ fún okùn yẹn bẹni sọ́tún mùtáhánà sọ́ra ọgọ́ta nìyẹn iye pọ̀ fún okùn yakuru lakum àdá wàyà rúkùtù ìlẹ́kùn àìrí àwọn àtúnṣe àwọn ìṣó wọ̀wá jù láwùsà kìkòrò ibi tọ́lọ̀ ń parí ẹ̀sà sí náà sá ni pé ó sàfẹ́kẹ́ ẹ̀dí kẹfẹ́ rí ọ̀la ìdíẹ̀ nínú àwọn ayé alukoran díẹ̀ péréte àwọn olólùwọ̀n sọ̀rọ̀ àwọn júù àtàwọn ará nazareth. látìgbà náà àwọn kèfèrí wọn ò yẹ wọn ò gbò látìgbà tá a ti gbá ànábì dìde sallallahu ta'ala alaihi wa sallam tálù kuran ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ tí wọ́n ti ń plan yòókàtìtúùnà nílẹ̀ kọ̀dọ̀ yàrá ìsìlámù àlùmọ́sílẹ̀mì pé kí islam mọ́ jẹ́ islam mọ́ kí mùsùlùmí ó sì mọ́ ẹ̀ jù sí ìhó pọ̀sibù kò lè pọ́sibù afọ́pẹ́ eléyìí fọlọ́ kò lè pọ́sibù táyé òbí tán kò lè pọ́sibù ọlọ́run sọ pé kò lè pọ́sibù kò sí kankan tó lè mú kí islam mọ́ jẹ́ islam mọ́ yóò mọ jẹ́ islam lọ títí yóò tún mọ fẹsẹ̀ nílẹ̀ sí títa yóò fi tán. torí pé àyà kan bẹnu sọ́tù tọ́wọ́bà sura kẹsàn-án àyà thirty two ọlọ́run yuriduna ayutufi'u nurallahi bi afwahihim wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run pẹ̀lú atẹ́gùn ẹnu ẹwà fi wé tó jìnnà síra wọn pẹ̀lú atẹ́gùn ẹnu ẹbí bọ́ọ̀bù kan ni sẹ́lẹ̀ láti ọlọ́run ọ̀dà bọ́ọ̀bù ẹ̀yọ̀kan kẹ́ gbogbo wá dá àfọ pé káwọn pọ̀ pàkà wá kó bọ́ọ̀bù yìí o atẹ́gùn ẹnu wa ká wá dájọ́ kò ṣeé ṣe bìlítà sí tọ́lọ́wọ́n ọba tó jẹ́ mọ́lẹ̀ ọlọ́run ní wáyà abáwọ́lọ́hù ìlà ayin òtí mọ̀nù rọ ọlọ́run ní gbà o bright sí ni o wà láwọ́ kárí hálíkà kódà bó tẹ̀ jẹ́ kékeré wọn pé ah, irú wò lélẹ́yìí ìmọ́lẹ̀ tó borí ìmọ́lẹ̀ wò lélẹ̀ ọlọ́run ní wà lọ́wọ́ káàrí àlìká fèrò àyà tàbí tó nùsọ́ àtúntà ọ̀bà. nígbà míì ẹjẹ́ àwòye sí nǹkan bíi mẹ́ta yòhàwù ìrìn kọ́dọ̀ islam lìgọ́sìn mùsàlẹ̀ nígbà míì wọ́n yọ ọ̀dà láwọn ọ̀fẹ́ rí islam máa fi mùsùlùmí mọ́ ìgbà míì wọ́n padà yọ ìyẹn náà ti ṣẹlẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ sàhábà náà náà là ṣàhádà lórí irú eléyìí táwọn náà bọ́ sójú ogun ànábì náà bọ́ sójú ogun sọlọ́lọ́ ọ̀sálà alẹ́ wọ̀sálà àwọn kòlàfà ọ̀rọ̀ ṣìdún gbogbo wọn bọ́ sójú ogun àwọn tó tún tẹ̀lé wọn sanjọ́mọ àgbàlagbà sọ̀hábà àtàwọn ọmọ kéékèèké sọ̀hábà wọ́n tún bọ́ sójú ogun. àwọn tí ò lè jagun omi ń bọ́ lójú wọn táyà ti sọ̀kalẹ̀ pé ẹ̀yin ti yín ọlọ́run ti fún yín torí pé eh, ẹ̀ kápébù torí àìsàn báyìí báyìí báyìí sí tàfíìdù mínà dámọ̀yìn aláya yìí fún mayò fìkún wọ́n dá àwọn mẹ́fà rà sílé pé ẹ̀yin ẹ̀ lẹ́sìn tẹ́gùn ẹ̀ kò sí sí nǹkan ọjà kò sí dà ọba ti tán ẹ̀yin ẹ̀rọ lọlé ẹ fẹ́ wọn bá àwọn mọ̀jà ìdó yìí lẹ̀ káwọn máa lọ wà á yínú òun ayà tuntun nìyẹn tó ti tọ̀ wà á yínú òun tàfíìdù mínà dámọ̀yìn aláya yìí fún mayò fìkún omi sì ń bọ́ lójú wọn láti pé wọ́n lé wọn padà kúrò ní ọ̀nà Brazil fún World wọ́n lé wọn padà ní ojú ogun Islam tí wọ́n fẹ́ lọ kú ọlọ́run ló fi sì ń bọ́ lójú wọn torí pé wọn ní ọfà tí wọn ò fún wọn ọfà titan lẹ̀ nígbà tí fìtì náà pọ̀ látàdọ̀ àwọn kèfèrí tí pé mùsùlùmí ò ní ẹ̀sìn ìsìláyé pé kò sì ní sí nǹkan tí ń jẹ́ Islam la hawla wala quwwata illa billah nínú ẹ̀ náà lọ́ba titan tó sì fẹ́ táwọn ọmọ ogun kèfèrí sì fẹ́ lè kó mẹ́wàá mẹ́wàá tara tí ó tòkú sẹ́kù níbi tán kó gbòǹgbò sí. ọfà tán ni o kì í ṣe wípé èèyàn tó ti tó lọ sójú ogun o tòtò yẹn máa wá lọ́rú ẹ̀ láì ní kankan lọ́wọ́ ní Ísírẹ́lì lónìí dòní olóyìn tá à ń sọ̀rọ̀ yìí oko làwọn yẹn jù mọ́ màsígbọ̀n dòní olóyìn tá à ń sọ̀rọ̀ yìí ibi tí wọ́n bọ̀m̀bá di Israel dé láàrin sọ́rí ìfàyàn Palestine tí Israel tó bọ̀m̀bá di Palestine tó pẹ̀lú nǹkan ogun nípa àbòsí tí gbogbo ayé sì mọ̀ gbogbo àwọn sákàrà àwọn ọlọ́jọ̀gbọ́n àtàlágbára ayé gbogbo wọn mọ̀ ẹnìkan kan ò pékin ẹnìkan kan ò gbin. mo fojú ara mi rí ìséde tí wọ́n séèyàn mọ́lé ní Palestine tí wọ́n sì gbé àwòrán ẹ̀ wá wọn àwọnú ilé mọ ìbọn mọ́yàn àwọn ìsirẹ́lì tá à ń sọ yìí náà ni àwọn júù náà ni o wọn àwọnú ilé lọ ìbọn mọ́yàn gbẹ̀tí wọ́n ti kọ́ọ̀tù gbogbo omi àtiná kò sómi inú ilé wọn wọn ti gbọ́dọ̀ jáde lọ ra jẹ wọ́n sì wà ní gbogbo premises wọn àwọn èèyàn sì kú wọ́n sì wọ́n sì jẹrà sínú ilé wọn bẹ́ẹ̀ ní Palestine yìí kan náà ni ojoojúmọ́ ni kì í ṣe kó ti parí láìpù tá à ń lò lọ́wọ́ yìí náà sì ní kí ó bí ẹ bá tún wá yí síbẹ̀ ní ìsìn yẹn tó bá bẹ́ẹ̀ bá ti ń sọ yìí náà. lórí pé wọ́n bẹ́ẹ̀ lolẹ̀ ńlẹ̀ wọ́n gba lẹ́nu ó kàn déjọ́ kan wọ́n sì bùdó àwọn ibì kan wọ́n sì bẹ̀rẹ̀ sí kú tá bá fẹ́ kọ́ bẹ̀ ó sì máa kọ́ bẹ̀ gbogbo ọ̀dọ́ bá bá ń bẹ̀ wọ́n sì pa wọ́n rùn. Amẹ́ríkà tó sáré kó wa Nàìjíríà kò tíì kò rí yẹn ọ̀nà bẹ̀ ló sì gbà kọjá. ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì tààrọ́tán yàbùtù dẹ́sáì àwọn òbí bá ti dẹ́sáì sí bísúfì mùsùlùmí wọ́n da lórúkọ mọ́sákà sáàrin mùsùlùmí wọ́n á ní ẹ̀yìn náà ẹbí ara ẹbí ẹ̀mẹjọ máa ti sọ̀lá àti bí wọn ẹ̀mẹ ti sọ̀lá ìṣètò abẹ́sẹ̀ ìkẹ́mọ́ pàṣẹ mẹ́sẹ̀gì gbọ́dọ̀ bá ti jọ́ ti sọ̀lá àtẹjọ́ ti sọ̀lá àtẹjọ́ lọ hajj wọ́n ti gbà pé kankan náà ni àmọ́ àwọn ẹjẹ́ ti wọn ni yóò wá sú ẹni ọlọ́run bá tán kó á á pé wọ́n ọlọ́run ẹ tún àwọn tá a jọ ti sọ̀ láà báwọn náà ti ṣe é ṣe láì mọ̀ pé wọ́n lè sara yín lọ́dọ̀ ọlọ́run wọ́n jọ ara yín láyé ni wọ́n ti sẹ́yìn ó pọ̀ tara wàláì wọ́n sì sọ́ọ̀tì o láwọn ibì kan tó pé àwọn ọmọ tí wọ́n gangan míì náà wọ́n ń lò wọ́n sáwọn Islamic universities pé ká lọ hákùrán ká lọ hádìí ká lọ kọ́fẹ̀ríà tó bá wọn yẹn wọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á ẹ̀sọ́ sí islam tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí wọ́n fẹ́ lò wọ́n fún kankan ni àwọn ìṣòro pé okay this is islam ah ibi táwọn òkú sí lélẹ̀ wọn padà lọlé mọ́ wàhálà mílíọ̀nù tí wọ́n táwọn márùn wọn bẹ. tọ́yẹ́ pé àwọn náà náwó lórí wọn láti bẹ̀rẹ̀ dé parí. àjẹ́ pé nǹkan tẹ́ ń pè ní islam fáwọn tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni àwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n ń la ìsáwọn làwọn lójú islam ní kì í ṣe pé wọ́n mú kan wá nú ọpọlọ lásán àwọn ráwọn àkọsílẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ kí ń lọ nìyẹn ó kàn máa sọ̀rọ̀ islam ò ní wà àkọsílẹ̀ islam gbogbo nǹkan tọ́mọ yẹn ti ń ṣe láyé gbogbo fi ìdáhùn yẹn kọ̀ọ̀kan wà fún lóníwèé lóníbùkù tiẹ̀ lóní facebook ẹ̀ kó lè sáà lọ síbi islam bí ẹ kó kọ sí ìsìn islam lánàá pé ọ̀nà kan nù ọ̀nà míì nínú ọ̀nà tó pọ̀ òun ni pé bilmakiri wàlẹ́kọ́bí àti wa ìdìhárì lọ́sẹ̀ wá sọ́dá àkọ́ eléyìí ló wá burú jù àwọn ète wọn pọ̀ ọlọ́run ní wáyà mùkúrú náà wáyà mùkúrú lọ wallahu khairul makiri wọ́n ń dá bàbá ńlá ète ọlọ́run náà ti ń dá tiẹ̀ ọlọ́run lè tètè òun yóò ju tiwọn lọ o ète wọn yóò kó sí lọ́wọ́ ni o wallahu khairul makiri. mọ́kìrù kéèyàn ó fi tọ́ funfun síta kírídó wà nú ẹ̀ bí ò bá ti máa wí ọlọ́ọ̀ni bẹ lọ́wọ́ wọn ọlọ́ọ̀ni bẹ lọ́wọ́ wọn wọ́n bẹ nínú aburú wọn wọ́n wà máa ṣàfihàn ànóṣùhù wà sọ̀dà ọ̀ ìfẹ́ tó dúdú àmì náà wọ́n máa ṣàfihàn ànọ́sùkò wà sọ́dá àkọ́ wọn náà máa sọ pé ah kódà ah wọn kódà wọn kàn lẹ́sìn ní inú wọn mọ́ ìwọ lọ lanú yàtọ̀ sí tọ́lọ̀ sọ yìí láwọn tọ́lọ̀ wa tún sọ nínú àwọn àyà mi tí ìtún mú wá síbí yìí àyà one round twenty nù sọ́tún bá fọ́ra náà wájà kẹsì irun. mọ àti kẹlẹ yìí ìrántí bẹ̀rẹ̀ àyà yẹn ọlọ́la yahud àti nasọ́rọ́ wọn ò ní báyìí rẹ o hátà tàtàbí àmì látàmù ẹ sì lè àyà lantarọ lantarọ an kal yahudu wala nasọrọ yahu àti nasọrọ ò ní yọnu sí ọ àbáwọn tó ń pè ní rídọ ìfẹ́ tó ga jù gbọ́dọ̀ yẹn lọ́mọ bá lò máa yàn hátà sátàbí àmì látàhùn títí tó ti tẹ̀lé ojú ọ̀nà wọn ìbéèrè táwa bẹ̀rù ni pé are you ready? ẹni tó bá lóun rẹ́dì wọ̀lẹ̀ yàrá òdòdó là àwọn ò rẹ́dì ẹni yẹn ó ti dọ̀rẹ́ ìmùlẹ̀ pẹ̀lú wọn ẹni tó bá lọ́wọ́ ọ̀rẹ́dì ọlọ́run ní ọ̀tá rẹ̀ ọ̀tá wọn ọ̀tá wọn ọ̀tá rẹ̀ wọn ọ̀tá ló sì máa jẹ́ tiwọn títí láyé láyé òbí tán tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti láyé tán bẹ́ẹ̀ náà wọ́n ti mú ọ. ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo orúkọ orúkọ tó ń pe Islam àti mùsùlùmí orúkọ báwọn àgbà adarí ẹ̀sìn islam ní nàìjíríà àti ní àgbáyé bí wọ́n ti ń sọ pé kì í ṣe islam wọ́n ń fi orúkọ yẹn hun aburú kan ni wọ́n sì wọ́n sì kọ̀ láti pààyàn wọ́n kọ̀ láti pọmọ wọn wọ́n kọ̀ láti paya wọn àbí láti paráàlú pẹ̀lú ọkọ̀ yẹn kí wàá ló fẹ́ ti bẹ̀ yọ àwa ń sọ pé ká máa bẹ ọlọ́run eléyìí lónìí àtúnra rẹ pé ká tún wá lékún níbẹ̀ lọ́wọ́n bá dáadáa o ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àná láti gbọ́ ṣùgbọ́n mo fẹ́ tàn mẹ́lẹ̀ díẹ̀ sí gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ ń fẹ́jà yẹn wọ́n hun wọ́n hun ète burúkú ni o kò sí ti jẹ́ boko haram o kò sí ti fún ọkọ ọmọ ọlọ́mọ lọ wọ́n hun bàbá ńlá ète bẹ́ẹ̀ bá gbà èmi tí mò ń sọ̀rọ̀ àwọn olùmọ̀ míì àwọn ẹni ńlá àwọn tí ò sí láyé mọ́ kì í sọpọ lọ́wọ́ bí ń sọ ìdá ayà là wọ́n gun ma bá ńlá ìṣe ni ọlọ́run ni wọ́n máa dètè wàyà ń kúrò lọ present continuous tense lọ́lọ́run bá lò tí wọ́n bá ti dètè kan wọ́n dá mi. àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa pé lónìí tá à ń sọ̀rọ̀ ìkéésí ní ogun láwà nílẹ̀ yorùbá yìí they have made a plan to establish Boko Haram in Yoruba land ní on eighteen oṣù tá a lò sẹ́yìn eighteen five two thousand and fourteen bó ti jẹ́ nìyí pásítọ̀ sọ wípé ìwọ lágbájá àti lágbájá àti lágbájá wọ́n jẹ́ èèyàn mẹ́ta tójú ọmọ jẹ̀mọ́ baptist church ní kọ́nífẹ̀ tábà kọjá àfẹ́ ọ̀dàn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti jọ ọjọ́ Sunday ẹ lọ àwọn ọ̀hún ni Emmanuel Àtàdá àti Peter Oyedepo àti Ògúnníyì Babátọ́pẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ wé láwàní kẹ́ẹ̀tì wọ́n jàládíà kẹ́wọ́ sọ gbàgbẹ́rẹ́ sí mùsùlùmí tẹ́ ẹ bá ti rí pé ìsìn ń lọ ẹ wá darí ẹ wá da tọ́ọ̀tù rú. nǹkan bí aago mọ́kànlá sí méjìlá àwọn eléyìí yọ sí chọ́ọ̀chì pẹ̀lú àdá àti àti àti àwọn báńgà tí máa pariwo bí ìbọn ẹni tó tó fẹ́ǹsì ẹni tó gbójú wíńdò ẹni tó rán lápá ẹni tó bó lójú kálukú ọmọ tí tó gbà kó jáde nínú chọ́ọ̀chì. pásítọ̀ bí ọlá tókè. Okay tó jẹ́ pastor church tó jẹ́ tó jẹ́ president kan ní ògo olúwa president Christian Association of Nigeria lógo olúwa local government òun náà sì tún ní pastor church tá a dá akọ yìí ní kọ́nìfín Baptist church ní kọ́nìfín. wàhálà yíyọ ọlọ́run bá ní gbígbàdúrà tó lágbára ni. àwọn yẹn ti sá àbúrò wọn tán ẹni tó dá lápá dá lápá wọn kò jáde kó nu chọọchì wọn ta lórí ọ̀kadà wọn sá lọ ọ̀kadà kan gbé wá àwọn aráàlú lé wọn pẹ̀lú ọ̀kadà tiwọn wọn mú wọn ẹ̀sán tí ò bá ṣẹlẹ̀ tí wọn bá mú wọn ibi tá à ń lọ nù torí láwà ni wọn gbé wá chọọchì mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìgbájú ìgbámú táwọn èèyàn fún wọn ló tó di pé ẹsìn wá jẹ́jẹ́ o àwa àti pásítọ̀ lájọ mọ̀ sí o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ tó fúrẹ́ṣì ni o bàbá ńlá àbòsí láyé orílẹ̀-èdè nàìjíríà ló parí sí kò sí ròyìn kan tó gbé e. aláròyé ti máa ń sẹnu bẹ́ẹ̀bẹ́ẹ́ kélẹ̀ yorùbá ni gbogbo ojú tó lé ojú tó kó gbogbo ẹ̀ kò sí ròyìn kan tó gbé o bí ìgbà tó pé kò sí nǹkan tí mo mọ̀ nípa tí ṣẹlẹ̀ láyé kò sí ròyìn kan tó gbé e. sẹ́mọ̀ báwọn tó jẹ́ christian ìtajà wà ní òlu ó sáyẹ káwọn náà sọ̀rọ̀ torí pé àìsọ̀rọ̀ wọn yóò túmọ̀ sí pé àjọ wọn jọ sí náà ni àwọn náà bá wa ń sọ wípé ẹ nígbà tó wá sọ wípé ní ìsìn ọ̀hún sọ wípé ni pé lè ṣe pé sì báwọn ṣe lánàá sọ fáwọn òun kàn pa rẹ̀ kalẹ̀ kóun lòun ṣe ni kí ló dé kí ló le tó báyìí pé káyé ìsàlẹ̀ dàrú ṣé yóò rọgbọ fáwọn tó bá dàrú ẹjẹ́ àbí wọ́n níbèrè yẹn ṣé yóò rọgbọ fọmọ wọn tó bá dàrú bó ṣe hàn yẹn wà láì báyìí bó ṣe lọ sí federal nìyẹn i'm telling you àwọn òbẹ̀rù nǹkan láyé nínú fìtínà àbẹ̀ náà fìtínà ṣùgbọ́n lóògùn tá a bá ti dá fìtínà lẹ̀ wọ́n lẹ́yà tí ẹ bá bá bẹ́ẹ̀ lọ láyé ó bọ́ náà lẹ́rọ̀ ntójú ntójú òdodo ọ̀rọ̀ gan tí ẹ ká sọ fúnra wa nù ìsìláàmù ẹsẹ̀ àfi o àlàáfíà ni o téèyàn ọba ti dá fìtínà lẹ̀ wọ́n wá pa sínú pẹ̀lú yóò bọ́ náà lẹ́rọ̀ ẹ wá jẹ́ sáwọn tí wọ́n dá lẹ̀ bóyá wọn ò sì sáyé yìí gbogbo ilé tá à ń gbé àti tá à ń rẹ́ǹtì ilé òkú ló pọ̀ ní àwọn ilé tá à ń gbé wọn yìí ọjọ́ mélòó làwọn náà tá à ń kọ́ tiwa náà filẹ̀ tí ó tilé tiwa náà fi délé òkú tó yẹ báàyè kan á ti bára wa ń bẹ̀ tó jẹ́ pọ́wọ́ ọlọ́run ọba tá à ń rí gbìn náà ni wọ̀lẹ̀ yẹn á dòbí àwọn èèyàn ṣèṣe gan o ìwo ni wọ́n kó wọn lọ́dọ̀ àdúgbò tí wọ́n sọ tútù lẹ́yìn tó lóun tó pé onídàámà làwọn ṣe wọ́n sọ fún mi lọ́jọ́ Friday pé a kódà patient ti kù lọ tútù tí n bá fẹ́ wo àwọn tí wọ́n ti dìṣáàjì o ní ìwò ní ìdòwú hospital ń pè ní ìdòwú ní ìwò wọ́n tí wọ́n sì kù lọ hospital o so káwọn èèyàn lọ ariwo tí ó wà bọnu kò wá ní síròyìn tí ó ṣẹ́kù tí ó wà ní gbẹ̀ngbà yẹn tó wáyé pé wọn ò rí wọn mú ẹ wo orílẹ̀-èdè tá a wà torí tọ́lọ́ la hawla wala quwwata illa billah àdúrà ń gbà ọlọ́run tí wọ́n á fàpẹ́rẹ́ ẹ̀ hàn wá ó tọ́ka dúpẹ́ fọlọ́run ó tọ́ka wá síbẹ̀ tó múra sí dùn án bẹ́ẹ̀ náà làwọn tó ń gbé wọ́n lè gbé yàn wá lórí tẹlifíṣàn wọ́n lè gbé wá nù ìwé ìròyìn tó sọ pé tó nira láti láti wí láwà nínú. mo sọ bẹ́ẹ̀ nìkan tí wọ́n lọ pa wọ́n ní máa bẹ àwọn èèyàn ládùúgbà olówó ni obìnrin ni lẹ́kọ̀ọ́ ẹni tí mo mọ̀ ni kì í sì tàn. níjọ́ tí wọ́n pa wọ́n lé èyí tó wí láwà níbẹ̀ nu wọn èyí tí òwe láwà ní gbogbo wọn náà múra bí ẹni tí ó lọ ṣàdúrà lóòótọ́ sójà àárọ̀ ọjọ́ bóyá sátọ̀dẹ̀ àbí sunday tí ò ní lọ tí ò lọ bí iṣẹ́ wọ́n bá sì sọ fún mi gáàdì pé àdúrà ń bẹ lọ́dọ̀ alájà láàárọ̀ yìí mo ní tó sìgá ẹ máa lọ wọ́n sì jáde padà lẹ́yìn ìgbà tí wọ́n pa ife wọ́n pa tán tòbí ẹ̀pọ̀ àti wàá wẹ́ láwà níbi mùsùlùmí ó ti di mùsùlùmí nù ní mọ́kà wọ́n rọ́ọ̀bù báǹkì kan àwọn èèyàn twenty something ni wọ́n ti sẹ́yìn wọn sì mú wọn kẹ́ni wọn mú ẹnìkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n wọn ò mú ẹni wọn ò mú wọn kú ẹnìkan torí pé ìlú tó ní security ni wọ́n sì gbé owó wọ́n kó dọ́là dáadáa wọ́n kó dọ́là dáadáa kódà dọ́là tẹ́lómìn ti sẹ́ndì àdúgbò yá tó bá náà láwùjọ àmọ́ ló kù tó bá bọ́ síbù tó ti sáré send kò lè jáde kò lè jáde Saudi kò possible. nítorí pé ńgbà tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ yẹn gangan ni action ti bẹ̀rẹ̀. ọmọ nàìjíríà ló pọ̀ jù mẹ́ o àwọn ọmọ orílẹ̀-èdè mi wà ń bẹ̀ ọmọ nàìjíríà ń lọ bí eighteen tàbí twenty ní maka kí àwọn fẹ́ fààyàn ń bẹ̀ ẹni tó wọ jàlbáà tó sì lòbòjú ń bẹ́nu wọn torí àjẹpẹ àṣà abidá ti fẹ́ jalè mu mo mí wí pé n tó kọ́mọ̀ nínú irú pé irú ètè wo la lè lò ń bí ẹjẹ́ amúra bí obìnrin káwọ̀ tọ́tẹ́ máa wọ̀ sọ wá ti túmọ̀ sí pé yẹ̀yẹ́ làwọn obìnrin ti ń fi léyìn sí lọ́hùn àbí ọwọ́ aburú làwọn àbá ti wà láti láti láti wá ibẹ̀ dópin èèyàn wá múra ń bí ẹ̀wọ́n sọ pé ẹ̀rí wọ́n gbẹ lómìnira lórí tẹlifíṣàn ọwọ́ láwà ní ìlú wa túmọ̀ sí kíni wọ́n wá ń pariwo boko haram boko haram islamic sect àwọn ọmọ tá a dé akọ yìí kọ́ bò làwọn ti jẹ́ ọlọ́run mọye sójà nàìjíríà àti ọlọ́pàá nàìjíríà táwọn ọmọ nàìjíríà dẹ́ta ti di ṣòfò ẹnìkan kan ò pé wọ́n mọ́ christianity agbébọn nàìjíríà dẹ́ta kọ́ parí wọ́n sì lẹ́sìn wọ́n lọ church ẹnìkan kan ò sọ pé agbébọn tó jẹ́ ẹlẹ́sìn christianity ẹnìkan kan ò sọ àgbọ́ bẹ́ẹ̀ ní òyìnbí wọ́n sì lẹ́sìn wọn. wọ́n wá lọ́ọ̀jì ọ̀nà tágbúrò ságbà ṣẹlẹ̀ láwùjọ tí ó sáré wà láwùjọ dé. ẹ wọ́n ti mẹ́nìkan ó ti ka bòròbòrò mélòó lẹ́rí lórí nta ní ka bòròbòrò. pé òun àti lágbájá làwọn jọ sí nítorí ṣẹlẹ̀ ní lágbájá làwọn jọ lọ́rùn. èyí tó wá jẹ́ reality irú ẹ̀ nǹkan náà làwọn amú wáyé tí ò dé bò tó ń bẹ lọ́dọ̀ àwọn tó ń bẹ lọ́dọ̀ ìjọba nísìn wọ́n try káwọn ti gbìyànjú àti bò ó kò tí ì bòdì sí i àmọ́ bóyá wọ́n padà bò ó àmọ́ kò tí ì bòdì sí i. wọ́n pa ọmọ kan ọmọ polytechnic lọ́rin ìyẹn náà wọ́n padà bò ó ni torí kó sí Islam ìyá tó bí àtọ̀kánná àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n lù pa nìbàdàn ìfẹ́ pé mo bímọ tó dàgbà ó ti kó lọ́kàn wọn ìfẹ́ pé wà náírà institution ó ti kó lọ́kàn wọn ìfẹ́ pé àwọn tẹ̀ jèrè lọ́jọ́ ọjọ́ kan ó ti kó lọ́kàn wọn afákó ti kọ̀ láà àwọn olójú ayé àwọn kọ́ nínú kó ti kú àbí káwọn ọmọ sì láyé mọ́ wọ́n sì lọ ọmọ yẹn pa débò làwọn làkọ́mí àwọn brothers nìbàdàn lọ sí church pé ara wọn kú mùsùlùmí ni àwa láàfin ṣe ní nítorí kóòtù tó dọ̀rọ̀ kóòtù sí náà kì í ṣe nǹkan tó pamọ́ ẹ pátán ẹgbẹ́ yọ sí àwọn làwọn sì. ìyẹn náà ariwo awuyewuye lọ lórí ẹ̀ ó wọlé sí i. eléyìí ó jẹ́ ká mọ̀ bóyá àwọn kan tó ń ṣẹlẹ̀ ẹ̀ náà ló lágbèrèsì mùsùlùmí gbogbo ẹ̀dẹ́ òun náà ọgbọ́n fifty percent mùsùlùmí lónìí boko haram làwọn náà dákọ̀ wọ́n láì mú fi ọlọ́run bàbúrà wọ́n ń sọ ìròyìn mò ń ṣiṣẹ́ kẹ́ mo bísì èmi náà mi ò lè mọ́ gbọ́ lẹ́kọ̀ọ́ kan mo wá bísì mo wá ń tatí gbọ́ rédíò ẹnìkan nílé kan tí ń sọ press report mo ti wá sọ pé bí wọ́n mẹ́nu bẹ Boko Haram báyìí bẹ́ẹ̀ lẹ́ni tó jókòó ti rédíò sọ pé Boko Haram yà yín o ìbẹ́yìn náà ni ìbẹ́yìn náà ni Boko Haram ìbẹ́yìn ìjọba náà lẹ́ ń dà wọ́n ti ń gbọ́ láti inú ilé ń tàn wà láyé láàrin inú bó ti ṣe ṣẹlẹ̀ gan nìyẹn kẹ́ẹ̀mọ́ ẹni ìsìn lápèjúwe àwọn tó kú fẹ́yìntì ní chọ́ọ̀chì yẹn tó bá forí lálẹ́ àbẹ́ tó gba wíńdò tó bá forí lálẹ́ tó bá kú ẹ ẹ̀ máìlì láti pa jàmọ́ yín torí pé ẹ fẹ́ pẹ nìkan lé fọ́bú tẹ́ẹ̀kan bá forí lálẹ́ tó dèrò àlùkìámọ̀ tí ẹ òun ti òun ti parí jẹ náà nù torí ètè bẹ́ẹ̀ ń dá torí sọ lọ́hùn láti da ilé ayé rú. àlì ìsìláàmù dínú sàlámù kútúbà kan ni orí mímbàrì náà mo ti ṣe alìsílámù dínú salam. ẹ̀sìn salam, peace òun lẹ̀sìn islam tí ò mú wàhálà lọ́wọ́ rárá bíi tí o kò mọ̀ àpèjúwe kan ní táwọn sábẹ́ ń béèrè pé táwọn olórí bá ń dà wá láàmú kọ́ tí wọ́n bá ṣe pé níkọ́ ẹ wo iye ìwọ́de ìwọ́de ìfẹ̀hónú hàn ìbálẹ̀-iṣẹ́ ìjọba jẹ́ oríṣiríṣi tí ń ṣẹ̀ lórílẹ̀‐èdè ìfẹ̀hónú hàn ìfẹ̀hónú hàn tó débi péjọba náà tún dojú kọ ẹbí fẹ̀hónú hàn náà àbí kí èèyàn tẹ̀ máa parẹ́ ẹni gbogbo ẹ̀yìn sáàmù wọn sanwó oṣù wa wọn sanwó oṣù wa wọn sanwó oṣù wa tó yẹ káyọ̀ rárá resign gboko lọ. òótọ́ ni tọ́lá máa bẹ̀rẹ̀ pé kí ni ká wá ṣe máa títí gbà tó fi san wọ́n jọ lóṣù méjìlá ọdún èmi ò lè farada resign fún gbogbo lọ. ìtawá ni ó ti fatiwa fún ọ pé àwọn ọdún ayẹlọ ká jáàmà mọ́lé ẹ lọ lùlùkulù wàhálà ìsìláàmù ẹnì kankan náà fà ìsìláàmù òní ṣe fatiwa bẹ́ẹ̀ fún yín lálẹ́ tó pé kò sínú ìsìláàmù. aláṣẹ àwùjọ ọba níbi tí ìsìláàmù bá wà àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́wọ́ sọ àrùn sùn ní òdodo kọ́lọ̀ kọ́mọ̀jẹ̀ fi ṣe ọ̀rọ̀ aláṣàlẹ̀ kí á mọ̀ أقول ما تصنعون وأستغفر الله لي ولكم إنه الغفور الرحيم اللهم إنس الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم انصر على أعدائنا أعدائك أعداء الدين